go jam uh. a parol lọ àwa lèèyàn náírà o i remember my class teacher tó sọ pé kí n wá gbígbà àwa pàdé ní kánìbà àǹtí fẹ́fẹ́ mi mi stand for ìmọ̀lẹ́. no go dẹ̀dẹ̀ wàá no go post wàá no go ṣáná wọlé tó wọ́pẹ́ ti balẹ̀ àmì àmì I want them tèmi pawó ṣe you know the paro oh. making money is all i know wàá no go dengue, wàá no go post wá lóko ìṣáná wọlé tó wọ́pẹ́ ti balẹ̀ níbi àfisùn o àwọn tèmi ń pa o ṣe yín ló di paro getting money is all I know. ìmọ̀ tó bá ti jẹ́ déédéé ló máa ń gbé lọ pa èyí tó bá yọ̀wò wá lulẹ̀ ló máa ń gbé bẹ̀ ká o. ìmọ̀ tó bá ti jẹ́ déédéé ló máa ń gbé lọ èyí tó bá yọ̀wò wá lulẹ̀ ló máa ń gbé bẹ̀ ká o. wà á lóko ṣẹ̀kẹ̀ wà á lóko. wàánugo ṣàna wọlé tó wọ pẹ́ ti balẹ̀ àfilé àfisanwó àwọn tèmi ń kawó ṣe yúnú ní ìbárò getting money is all I know. ìbá lè jẹ́ǹgẹ́ wàísà lè bá bá bá bá bá bá mo bá ọ̀ṣàmọ̀ fruit jàmọ̀ àwùjọ. Why no go jẹ́ǹgẹ́? Why no go post? Why no go ṣáná wọlé tó wọ́pẹ́ ti balẹ̀? Àmì àmì ti sanwó. give me power. Say you know the power. Making money is all I know. Why no go denge? Why no go pose? Why I no go To a tó wọ Ah, ti balẹ̀? Níbi àti sanwó, I want ń pa ó. Ṣé you know the power? Getting money is all I know. Ìmọ̀ tó bá ṣiṣẹ́ déédéé ló máa ń pè lọ́pàá. Èyí tó bá dọ̀wọ́ wá dúró rẹ̀ máa ń pè bẹ̀ta o ọmọ tó bá ti jẹ́ dédé ló máa ń gbé ẹ̀fọ́ àbí tó bá dẹ́wù ọ̀rùn rẹ̀ ló máa ń gbé bẹ̀tà o. kàrí wáyà ló kù dẹ̀ǹgẹ̀ tí àánú ti ṣẹlẹ̀ wáyà ló kù bàrà jẹ́ má dáńsí àmàmù ìfẹ́ wáyà ló kù falala lórí àìmì yáyáyá wáyà ló kù sumsumsum when I no be mumumu. yes we dey yam o no be say we dey force am o ọmọ ló kù jàmbá pàrọ̀ lọ àwa lèèyàn náírà o I remember my class teacher tó sọ pé kí n wá gbígbà àwa pàdé ní kánìbà àǹtí jọfẹ́ mi bí stanley fún mi. wà á ló kó jẹjẹ wà á ló kó kó wà á ló kó ṣáná wọlé tó wọpẹ́ ti balẹ̀ àmì àmì ti sanwó àwọn tèmi pawó ṣèyí no di paro making money is all I know. wà á ló kó jẹjẹ wà á ló kó pose wàánú kò ṣáná wọlé tó wọ pẹ́ ti balẹ̀ níbi àfisùn o àwọn tèmi ń pa o ṣe yín ló di paro getting money is all I know. ìmọ̀ tó bá ti jẹ́ déédéé ló máa ń pè lẹ́pọ̀ èyí tó bá lọ́wọ́ wá lulẹ̀ ló máa ń pè lẹ́ka o ìmọ̀ tó bá ti jẹ́ déédéé ló máa ń pè lẹ́pọ̀ èyí tó bá lọ́wọ́ wá lulẹ̀. I got you for that. I'm on my sand lady, I want to mean that you want it. For me, so I, yeah. I just can't let one I say you is standard, standard. I say you is standard, standard. I'm a information fún. fún. bẹ̀rù ọlọ́run. mọ́mí ò lè gbé bóde lánàá. ẹ wá àti last week n ò ti rí gbé. kí ló ń sọ fún mi ọgbà wa gbé náà lé ni. epo ẹ ò bàjẹ́ ọkọ ẹ ò bàjẹ́. ok bẹ́ẹ̀ ṣe wá kọ́kọ́ àwọn èèyàn síta tẹ́mi ní òní gbọ́kọ̀ mi ta àjọ máa wò ní sí. ọwọ́ ẹ̀rí máa bá mi jò jáde ah, ah. ẹ̀rí máa jẹ́ mi ìṣògbọ́dọ̀ o so n ti ọkọ̀ gàdàgbà gàdàgbà òun lè léyìn báyìí àwọn marketers ní kódà wọ́n ti ń arrest àwọn àwọn customer ti ń fi ọlọ́pàá mú àwọn lórí pé àwọn ò bá wọn ṣẹjọ́. ó tó ṣẹjọ́ lé lórí o mm. wọ́n ti fi ẹ̀sùn kan Màlàmí wípé bàbá òun ṣe ní lo ipò tó wà nílòkulò láti fi ẹgbẹ́ democracy wọ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà mm. àwọn olófẹ̀sùn kan bàbá òun ẹ̀rí gbọ́ nínú ìwé ìròyìn mm. ti Nigerian Tribune láàárọ̀ ìlọ́wà wọ́n ní ẹ fi ẹ̀mẹ́fẹ́lẹ́ lọ́rùn sílẹ̀ o iṣẹ́ tọ́mọ̀ ṣe ní í ṣe yìí o ẹ fi Emefiele sílẹ̀ o ẹ má gbé òṣèlú kọ lọ́rùn àwọn ẹ̀ tí ń mọ̀ nípa bí ọrọ̀ ajé ṣe ń lọ ni wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn tó fẹ́ mọ kókòkókò kọ ọ̀run Emefiele. Hmm, hmm, hmm. àwọn aṣòfin ti padà sọ̀rọ̀ sókè àbọ̀bọ̀ bọ́ọ̀ bá rántí bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá rántí pé lórí ìkànnì eléyìí ti ń fọ àwùjọ ọmọ yìí Fresh FM bí wọ́n ṣe ń sọ tí Isaac Brown ń sọ lèmi náà ń sọ nípa ìmọ̀ fẹ́niṣe tuntun ọ̀la tó ti àgbáyé kan láwùjọ yìí àmọ́ ó bóyá torí ọlọ́run bóyá torí ohun wa tọ́jákè làwọn aṣòfin gbọ́ wọ́n ti kéde nǹkan ọ̀fararọ nípa pé káwọn èèyàn ó máa fi ní ṣètò ọ̀la lórílẹ̀‐èdè nàìjíríà emergency lórí ritual killings bẹ́ẹ̀ni ìròyìn yẹn pé ẹ ṣeré bẹ́ẹ̀ aṣojú ṣòfin lánàá òde yìí hmm, wọ́n ti declare emergency báyìí àwọn òbí wọn ti ń sọ̀rọ̀ fún ààrẹ wa Muhammadu Buhari báyìí wípé ẹ̀gbọ́n o ààrẹ etí mélòó lẹ́ni méjì owó tá a ní là ń ya yín yìí ẹ má fetí gbọ́n ìkìlọ̀ àti ìdúnkokò àṣù ẹ má fetí gbọ́n nù o bẹ́ẹ̀ bá fetí gbọ́n nù ara tiwa ni ó ti ro kege hmm, torí hmm. náà ẹ̀gbọ́n tí wọ́n ń wí láti inú òwe ìròyìn ti Nigerian Tribune látó ti fa eléyìí náà jáde bákan náà lókè rẹ̀ wọ́n lé e lẹ̀ síbẹ̀ ni wọ́n ní wàhálà tí ń dojúkọ wọn nú ẹgbẹ́ òṣèlú APC ó ti ẹ̀ wá ń jẹunjú pọ̀ lójoojúmọ́ báyìí ni àwọn tó lẹ́nu ń bẹ̀tẹ́nu wọn tọ̀rọ̀ tí wọ́n jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC wọn ni àwọn ò fẹ́ ọmọdé wú o a sì lọ ilé ẹjọ́ ní ilé ẹjọ́ láti pàdé all right. Hmm abatẹ ìdẹgbẹ̀ngbẹ̀rinmọ́sẹ̀lẹ̀kẹ̀ owó kan tí wọ́n fẹ̀sùn kan bàbá àdìbò ọ̀jẹ̀ǹdè pé wọ́n gbé mì láòkò tí wọ́n ń bẹ ní ipò aláṣẹ jam. wọ́n ní five point two billion naira ni lórí ọ̀rọ̀ yìí wọ́n ní àbàtẹ iléeṣẹ́ bíi mẹ́jọ ni bàbá dá sílẹ̀ hmm. Hmm. kódà wọ́n ní wọ́n tún lo àwọn èèyàn kan láti máa ṣàwọn àwọn ìwà kan àti ìwà kan. ọ̀dà nínú ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn baálẹ̀ baálẹ̀ tí wọ́n bọ́ sí ibo kábíyèsí ọba àlàyé nílẹ̀ ìbàdàn baálẹ̀ ni o wọ́n ní òní ní ilé ẹjọ́ yọ sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe sún àwọn baálẹ̀ sí ipò ọba nílẹ̀ ìbàdàn. Hmm, hmm. a rí ìròyìn àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tí wọ́n wá láti abẹ́ àbúradà PDP wọ́n ní wọ́n ti faramọ́ pé ayim pius ayim ni àwọn faramọ́ kó dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí kódà wọ́n ní wọ́n fàtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n hàn sí láòkò tí wọ́n jókòó lórí ọ̀rọ̀ ọ̀hún àtúnrí ìròyìn míì níta gbangba Vanguard fún tòní lábẹ́ àkòrí lórí mímọ́ lọ́rẹ̀ẹ́ fara ń tọ́jú nílẹ̀ òkèèrè medical tourism àwọn ọmọlẹ́gbìmọ̀ asòfin wọ́n dá aré orí ìtàgé sílẹ̀ láàrin ara wọn ńgbà eh, wọ́n dábàá ẹ̀wọ̀n ọdún méje gbáko fún òṣìṣẹ́ ọba tọ́ba lọ rèé fara ń tọ́jú lu èbó àbí kó san ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà five hundred million naira gẹ́gẹ́ bí owó ìtanilójì ìròyìn yẹn pé èèmẹ́ o amen. amen ó yá jẹ́ àwòrán díẹ̀ torí pé gbogbo ìgbà tí wọ́n ti pè jákè àbí mọ́ pé wọ́n ní lọ́wọ́ ti ń ṣiṣẹ́ ṣiṣẹ́ tí ọba ṣe eré tí ò ṣiṣẹ́ yọ dọ̀lẹ̀ nù kẹ́yìn ni hmm. all hmm. work and no play make jack a god ball ni dọ́pọ̀. dọ́ọ̀ náà gọ̀ ni. wọ́n ní yọ dọ́ọ̀ lẹ́nu kẹ́yìn ni ẹ fún lásìkò tí ọmọ ṣeré ẹ̀yìn sẹ́ẹ̀rì bàbá olóṣèlú kan lọ yọ wá bá ìyá ní ẹnu ọ̀nà ilé wọn kókókókó ẹ lẹ́ o mhm. èmi ọmọ yín ni o. Ah, ah, ọmọ wa dé lánàá náà. bẹ́ẹ̀ni ah, bàbá wòran ni mo ń sọ yìí Baba ń yọkùn báyìí olóṣèlú ni ó yọkùn ó wá mm. gbé búrẹ́dì Agége lọ́wọ́ báyìí. ẹ̀yin ọmọ wa dé. ìyá wa ń pé Eh, ọ̀gá ẹ̀sùn sẹ́yìn mhm. rárárárá mhm. kò sáàyè láti tan àyàn jẹ mọ́nì sí o èmi ẹ fẹ́ kí n ta ọjọ́ ọ̀la ti ọmọ tèmi fún yín hmm. torí búrẹ́dì lásán hmm. ẹ gbé búrẹ́dì Àgégèdè ẹ fẹ́ fi fa lómi ọbẹ̀ <laughs> láéláé oh èmi ò ní fún ní voters card oh tèmi yìí o ọmọ rẹ̀ kékeré ni mọ́mí ẹ gbà búrẹ́dì Àgégèdè ni gbẹnu ẹsọ gbẹnu ẹsọ. àtòrí àpàkéle já àtòrí ọ̀jájà àjàníta níjà lẹ́kùn ní òun ibi torí ti ni àwa mọ̀ ti ẹ̀ alágẹ̀mọ̀ mọ̀ ti bí mọ̀ ti ẹ̀ àìmọ̀jọ́ mọ̀ kù sọ́wọ́ mọ̀. Hmm. ó ta ń yàwòrán tí wọn kọ ọkọ ẹ sí díẹ̀. Ah, yàwò yàwò nù délìsàn ni wọn yàwòrán sí. mo fẹ́ mẹ́ ń yàwòrán ó ní reason. kò ló kọ̀ bẹ́ẹ̀ bá ti sí ojú àwẹ́ àkọ́kọ́ ẹ rí báyìí tí wọ́n yàwó náà ń bẹ̀. kòlókọ ló yá hmm. ẹ jẹ́ ta ọjà à ń padà bọ̀ bá a bá dé àjà àbálẹ̀ ní rẹpẹtẹ torí yín ni gan. àjà àbálẹ̀ àjà àbálẹ̀. mo sọ lóògùn tó lè rí kí n kù ṣe o. Ah! àṣé lóòótọ́ ni pé igi tó tọ́kì pẹ́ngbó bá ṣọ̀run ti rí mìsí yò àdédàpọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí bàbá olówó ní Dubai fi wá sílẹ̀ lọ́sánlá kejì láìsọ fẹ́ nìkan bí gbè èèyàn fi gbọ́n sọ gidi gbígbẹ ní kó ẹsẹ̀ dùn wá tó bá ṣọ̀run ti rí mìsí yò fi ìyá sáyé ó lẹ́ni ó bá rí ọmọ fi sọmọ ó fi ìyàwó sáyé ó lẹ́ni ó bá rí ọmọ fi sọkọ ó fọmọ sáyé ó lẹ́ni ó bá rí ọmọ fi se baba ó ṣiṣẹ́ ọmọ kò dúró jẹun ọmọ ṣùgbọ́n o bí kò ẹ ṣe dùn wá tó iṣẹ́ rere tó ṣe sílẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ pé àlìjọ́nà onídẹ̀ra ló ń lọ bá ṣọ̀run ti rí mìsí y aliyu magaji ilé ọmọ tájò níkànnìkì ń bàdàn ó náwó sẹ́sìn ó níwà rere lọ́wọ́ tẹ̀bítara ló kó mọ́ra ní náwó sẹ́sìn rẹ̀ ìní chief imam ilẹ̀ ìbàdàn fi jẹ́ basọ̀run àdínní ilẹ̀ ìbàdàn ó náà ní basọ̀run progressive muslim community wàyí ò fìdá ọjọ́ kẹta yóò wáyé lónìí thursday ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ nílé rẹ̀ tó wà ní gbẹ̀lú nítòsí adékọ́lá ń bàdàn olùkéde alhaji ààrẹ kamarudin ọlálọ́mí àmọ̀lé ààrẹ mùsùlùmí muslim progressive community. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àsápajúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún jọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní ṣé wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn. ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké ìjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. à ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta mọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nulá àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply yín lóúnjẹ lọ́pọ̀ yanturu àyè rẹ̀ wà fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹ máa pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. ìgbà tó wọlé agbára ìbẹ̀rẹ̀ ọ̀tun power of a new beginning ìpàdé àdúrà tọ̀sán tòru ẹlẹ́ẹ̀kan lọ́dún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí nípínlẹ̀ ọ̀ṣun iṣẹ́ mi mímọ́ la kò rí ìtọ́dún yìí ọlọ́run ní ká fọn rere fún gbogbo ẹni tó dáwọ́lé nǹkan rere lọ́dún yìí àti gbogbo ẹni tó ní nǹkan rere lọ́kàn láti ṣe lọ́dún twenty twenty two láti pàdé òun lórí village níkòyí olúwa ní àṣẹ ìrọ̀rùn lòún fẹ́ yọ̀ǹda fún gbogbo ènìyàn gbogbo ẹni tó ti rìnrìn àjò òpin ọdún sẹ́yìn láì rí ohun rere kan tọ́ka sí ọlọ́run àpọ́stẹ́lì joseph ayọ̀délé babalọ́lá lóun ọdún yìí pẹ̀lú ìtì àti àkúwọ́sílẹ̀ ire má gbẹ̀yìn nítorí ọlọ́run power of a new beginning with a holy spirit operation bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kejìdínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday eighteen february twenty twenty two aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá nípàdé tààrọ̀ aago mẹ́ta ọ̀sán sí aago mẹ́fà àrọ̀ lẹ́ni tọ̀sán aago mẹ́wàá lẹ́ni ìṣọ́ òru lójoojúmọ́ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́ àtolórin ẹ̀mí ló ń prophet ezekiel olúbóyè ọládèjì cac general evangelist pastor eso ọládélé president CAC Worldwide ìpàdé àdúrà eléyìí ṣe pàtàkì fún ọ láti wá Jésù retí rẹ o. Òwò Akademi Suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o Akademi Suite yàrá tó tutù mímímí. Súnmẹ́kù tó gbàlá hotel reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. àti massa chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. ibẹ̀ ni màá lò ó. taba ń ò lẹ́lẹ́gbẹ́. taba ń ṣayẹyẹ taba ń center eye mà tún ga. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀sí ń bẹ. taba ń ṣayẹyẹ taba ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé ilé ìtura ìdàlú. social distancing ń bẹ. ilé ìtura ìdàlú. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sánsámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹ ń bara pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ìlẹsẹdẹdẹ ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rẹ ọlálọmí àmọlé àti kọmọláfẹ ọláìyá pẹ̀látìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tò dé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí ó wáyé nínú gbọ̀ngàn music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ṣègùn ìbò wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọ́mọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amárokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀pọ̀ egbòogi ìbílẹ̀ ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọláya fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one. ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ àjọ wà ń bẹ̀ ni. thank With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono Residence at 10 a.m. Wake up service at Odono Residence at 3 p.m. February 17th, Line in State, venue. Oluyole Residence. at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. mercy once again is fourteen. àánú fourteen years of answering prayers fourteen years of unmerited favor. fourteen years of supernatural miracles happening at mercy once again prayer meeting. àánú lẹ́ẹ̀kan sí tó forí sun àjọ̀dún ọdún kẹrìnlá rẹ̀ yìí yóò fa kíkì kú sí àmì àti ìyanu. bẹ̀rẹ̀ lọ́jọ́ monday ọjọ́ kẹrìnlá sí ọjọ́ friday ọjọ́ kọkàndínlógún oṣù kejì ọdún yìí monday fourteen to friday nineteen february twenty twenty two lórí òkè àánú prayer mountain of mercy off odùsókù bus stop kìlómítà two ọjọ́ ìgbó olóyin road ọjọ́ tàbí kẹgbẹ́ bẹ́ẹ̀dì bus stop lójú ọ̀nà tó wá látọ̀jọ́ símọ́lẹ́yà wọlé mercy once again at fourteen with asim i will go before the ministry evangelist elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor laita aromolaran pastor anu ojo prophet akiola fasawẹ pastor mrs ebolu olúwaṣeyí bakare prophet peter adeniyi olówó pọ̀rọ̀kọ́ prophet emo ọlọ́wẹ̀rẹ́ olùgbàlejò ní bàbá orí òkè prophet moses alade olú atọ́mọ wòlíì pastor isaiah o alade aago mẹ́jọ àárọ̀ àti aago mọ́kànlá alẹ́ ní ìpàdé àánú lẹ́ẹ̀kan sí kò sóògùn tó bá ọgọ́rí òkè àánú nínú ìpàdé ọdún kẹrìnlá àánú lẹ́ẹ̀kan sí yìí tí ọl ọlọ́run ò ní fi àánú sọ di pẹ̀tẹ́lẹ̀ àánú fẹ́ yanjú ọ̀rọ̀ rẹ o má sí lẹ́kọ̀ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́ rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. musta mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi, báwo lára yín báyìí? O ṣé àbúrò, wọ́n ti ń fò pẹ̀lú Mustapho. Ibà mi ti lọ. Mustapho, ọkọ̀ ibà, ara ti yá gágá o. Mustapho ó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ ìwọ́n wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. promise me you'll grow. ṣíṣí fún gbogbo ọ̀tọ̀kùlú onífàájì gbogbo ọmọ jayéjayé tún mọ rírì ìgbádùn lẹ́yìn iṣẹ́ òòjọ́ ó yẹ jẹ́ lọ péjú pésẹ̀ sí i ibi ìgbafẹ́ aládàmbara irú exclusive bar grand opening and valentine party ìgbẹ́látùngbà àti ìgbẹ́látùnskẹlẹ tó gbásíkì nígbà tí ẹ bá ń ṣe ìfilọ́lẹ̀ àti ṣíṣí ibi ìgbafẹ́ aládàmbara náà irú exclusive bar ẹyin bọ̀bọ̀ àti bèbí tó gbọ́n pa ẹ̀ ó yẹ nìṣó níbẹ̀ ọkọ̀ òjọ̀kan jíjẹ àti mímu tó tutù dọ́kàn ló máa wà ní sẹpẹ́ fún ìgbádùn gbogbo ènìyàn àwọn gbajúgbajà dẹ́ni kò ṣonú máa wà ń bẹ̀ ìdòwú santana àròlé ẹyẹfẹ́lẹ́ ló máa fún ní àlùjọ tó kọlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ ṣíṣe lójú ẹ̀ àti nǹkan ní ṣèwọ́ṣèwọ́ fúnkẹ́ yẹn náà MC Pluto ló máa darí ètò aago mẹ́fà ìrọ̀lẹ́ ni gbogbo ètò máa bẹ̀rẹ̀ ẹ̀ńkọ́jú debì kan sí torí ìyàrá ọlọ́yẹ̀ tó ń ti àbò tó gbogbo ń bẹ nínú exclusive bar grand opening and valentine party lọ́jọ́ monday february fourteen ní hero class and suite. tí wà ní thirty aláfíà avenue oníyọ̀lẹ̀ estate ring road ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé àti gbígba àyè sílẹ̀ máa pe zero nine zero seven zero nine six five seven three nine hero exclusive bar grand opening supported by jack daniel. mo fi yin bàbá. Christ Apostolic Church Mountain of Mercy orí òkè àánú èrè èkìtì pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà agbára bíi ti gbàánì lọ́jọ́ kẹsàn-án ìkẹwàá ìkọkànlá February twenty twenty two. ọ̀rọ̀ mi rọ má jẹ́ gbàgbánu àdúrà o. ẹ̀yin yìí gba agbára làkórí tọdún yìí Prophet Amos Ọláòjó JP Prophet Peter Ilésànmí JP Prophet Musa Samuel àwọn ní bàbá orí òkè tó lúwa yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta Prophet Esikaya Olúbóyè Ọládèjì CAC General Evangelist ṣáájú ni Pastor Olúkáyọ̀dé Àmúre èrè òṣónà superintendent yóò ti fàdúrà sígbàdí àdúrà lérí evangelist olúbùnmi òní pẹ̀lú evangelist bukola abraham máa kọrin lórí òkè àánú ẹ̀rí ekiti. ní nine ten and eleven february wàá pàdé ọlọ́run ayọ̀ babalọ́lá lówùúrọ̀ ọ̀sán àti àṣálẹ̀ níbi tàdúrà hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ yóò ti máa jábọ́ sọ̀kalẹ̀ bí ọ̀rọ̀ òjò agogo mẹ́sàn-án àṣálẹ̀ friday làdúrà ẹni bálayà kó wá wọ̀ ọwọ́ agbára máa yí ọwọ́ padà gbà bẹ́ẹ̀ wá fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ ìdáǹdè ó yá ní csc orí òkè à àánú ẹ̀rí o èkìtì ìpínlẹ̀ èkìtì èkìtì èkìtì èkìtì èkìtì kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nínú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate ló ń gbogbo ti máa ṣẹlẹ̀ ń máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr mmm. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma. DJ Scopeman àti Láìdé Bákàrè ààbò tó péye ń bẹ ọyẹ́ atẹ́gùn rere tó ń bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akálà lẹ́yìn Angkor Mall February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five hallelujah ìjọ redeemed christian church of god ọ̀yọ́ province seventeen pé ọdún kan ẹ bá wa yọ̀. hallelujah ni wọ́n máa kọ́ àkórí ayẹyẹ àjọ̀dún náà ni mímú àyànmọ́ ṣẹ ọkọ̀ òjọ̀kan ètò láti pínyà mọ́ fún ayẹyẹ oríkádún náà lọ́jọ́ ẹtì friday ọ̀sẹ̀ yìí tí í ṣe ọjọ́ kọkànlá oṣù kejì ni a máa kọ orin ìyìn ọlọ́kan òjọ̀kan àti eré orí ìtàgé níbi ìṣòro tí a ó ṣe ní ọ̀yọ́ province seventy headquarters rccg prayer cathedral tó wà lẹ́yìn ilé epo tasca old ọ̀nà eléwé nílùú ìbàdàn àlùfáà alákòóso ọ̀yọ́ province seventeen pastor mọ́níyà ajíbádé ni yóò máa darí ìṣòro náà èyí tí yóò bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àṣálẹ́ tó bá di ọjọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kejì la ó ṣe àbẹ̀wò sí ọgbà àtúnṣe correctional center ní déédéé aago méjìlá ọ̀sán ìdíje bọ́ọ̀lù apanilẹ́rìn ni yóò tẹ̀lé ní déédéé aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ kan náà ìsìn ìdúpẹ́ la ó fi káàdì ayẹyẹ ọdún ní gbogbo ẹ̀ka ìjọ tó wà lábẹ́ RCCG Ọ̀yọ́ province seventeen ẹ wá bá wa kọrin hallelujah sọ́lọ́run wa. àjàbalẹ̀ àjàbalẹ̀. ok. tọ ẹ̀yin èèyàn wa ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ mọ yìí bá mi wo àwọn kinní yẹn ń ṣẹ́jú ní ọ̀kan lórí ìkànnì ayélujára Facebook live wa ẹnìkan sọ̀rọ̀ ń pa epo ó ní kóun ó kí wa lẹ́yìn lórí ọ̀rọ̀ tá a sọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí wípé iye tó bá wo àwọn àtẹ́ndáǹtì ilé epo hmm. lókùtì wọ́n mọ̀ pé epo báyìí bí wọ́n bọ́gà àwọn ò ẹ̀ràn wọn ní sẹ́wọ̀n. èdè eh, bọ́ọ̀gà wọn ò tiẹ̀ rán wọn bẹ́ẹ̀. iye tó bá wo epo ni wọ́n mọ̀ pé epo kò yé mi ṣé epo ìjọba fowó lé epo ni. ìjọba ò fowó lé nígbà tó bá ti di pé ẹ̀ bá rí epo rà déédéé ìwọ̀nba ilé epo tó bá ní iye tí wọ́n bá pè lẹ́ẹ̀rà járe àbá níbi eré ló kù. mọ̀vọ́n ò bá mi ka. ó ní òun kí ló kọ́ ń Isa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ní ní àná pé òun ra epo ní ilé epo kan ní ìjẹba ti kọjá polytechnic ìbàdàn kọjá géètì wọn báyìí ó ní lórí epo bẹ́ẹ̀ ó ní one eighty naira per litre ní oṣù tí ó bá wọ̀ fún ni ó tó bá wọ̀ fún yín ẹ wọlé ó ní hmm. nǹkan bí aago mẹ́wàá ní hmm. àsìkò ní aago mẹ́wàá lẹ́yìn náà lórí rírà epo àbí aago mélòó. aago mẹ́wàá lẹ. ìgbà o tó ríra ni ìgbà o tó láǹfààní àti ìgbọ́nìkò ni. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá ní kankan ni yóò gbélé ní kíní ni ẹ̀kọ́ ẹ̀kọ́ kàtìkàtì yìí kò. olùsèlú yóò gbé calculator one eighty over kíní kan kíní kan lítà kankan. mítà ojú kíní kò kò sí sẹ́mọ̀tì ẹ̀yìn. rárá o ti iye tóun fẹ́ ta. wọ́n yọ calculator sí kíní o. ó ti yé mi move on. all right Ah, eh. fún mi méjì sí. méjì ah, eh, wọn sọ pé epo mm. wọn kàn kí a good morning ni ẹ bá fẹ́ sọ pé epo ẹ lè bọ́ sójú gbangba mẹ́ kẹ́ ẹ sọ bó bá ṣe rí ní àdúgbò tìyín àtàwọn ilé epo tó bá ká gidi borí bóyá ẹ mọ̀ pé wọ́n lépo tí wọ́n fẹ́ ta mm. tàbí tí wọ́n ń ta níye tíjọba ò fọwọ́ sí kò tí ì kú níye tíjọba ń ta títí dàárọ̀ yìí. contamination àgbọ̀tírẹ́sọ̀ lásán ló ṣẹlẹ̀. <laughs> ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń sọ fún wa lórí Facebook live Fresh FM pé app wa pé ó ń ṣe kọ́nu kọ́họ hmm. lásìkò yìí hmm, àwọn tí wọ́n jẹ́ onímọ̀ ẹ̀rọ wa ti wà nídìí ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ lákọlákọ lórí ẹ̀ báyìí tọ̀sán tòru láìpẹ́ láì jìnnà lórí app Fresh FM ẹ ó bẹ̀rẹ̀ sí máa gbádùn wa Vincent àti DJ Bright àwọn náà ti wọ̀ lórí ọ̀rọ̀ yìí náà ni ẹ tẹun tẹun bí ojú ọ̀nà ìtorí rẹ ni wọn ò fi sùn bẹ́ẹ̀ ni wọn ò sùn òòrò hmm. ojú wọn ó wù mm, ọlọ́run yóò pin alérè. apá bolo ní kágbà wọlé. ibi emergency ni o ok declare mm. emergency bẹ́ẹ̀ni, all right. bẹ́ẹ̀ni àwọn aṣòfin ìjọba àpapọ̀ kejì ní house of representatives ti ké sí ìjọba nàìjíríà pé kí wọ́n sọ fáwọn òṣìṣẹ́ aláàbò àpapàá jùlọ IG ọlọ́pàá kí wọ́n kéde nǹkan ọ̀farahàn ní orí ọ̀rọ̀ pé wọ́n ń fi ní ṣètùtù ọlà lọ́tún lọ́sì tó ti á di wàhálà ní gògóńgò nàìjíríà lásìkò tá a wà yìí ojú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní òun náà ni mo ti fẹ́ kábòde o látàrí ìkọminú lórí pípanisètùtù ọ̀la eléyìí tó ti wá ń yíká yíká nàìjíríà ní àsìkò yìí àwọn asòfin ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives wọ́n ti sọ fún ìjọba àpapọ̀ pé kí ìjọba nàìjíríà ó tètè kéde ìgbésẹ̀ pápá àpáta ń ṣe ní pápá ká má bàa farapa lórí wàhálà ọ̀hún ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì wá tiẹ̀ ké tààrà sí ẹni tí ń ṣe ìpẹ́tọ̀ àgbà iléeṣẹ́ ọlọ́pàá nàìjíríà Usman Baba Alkali wípé kó tètè gbé ìgbésẹ̀ kánmọ́kánmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí láti tètè fòpin sí wàhálà mímọ́ paniṣètùtù ọ̀la eléyìí tó ti àgbòde kan pàápàá láàrin àwọn mọ̀jèṣín ọ̀dọ́ wa gbogbo ní orílẹ̀-èdè nàìjíríà ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ní kí Usman Baba Alkali kí wọ́n tètè ya bátá ní ìlànà ìwádìí ìtọpinpin eléyìí tó lápọ́njá intelligence gathering eléyìí tó mú yes láti máa fojú àwọn ẹni bíi burúkú tí wọ́n fẹ́ sọ nàìjíríà di àtẹ́ńdà àti máa pààyàn láti máa fojú wọn wèná òfin kí wọ́n máa mú wọn sínkún sínkún sínkún sínkún kí wọ́n sì máa jó pàlóńgò níwájú òfin orílẹ̀-èdè nàìjíríà ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí tún ké sí àjọ olùlanilọ́yẹ̀ nílẹ̀ wa National Orientation Agency NOA pé kí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú àwọn òbí àtàlágbàtọ́ àwọn olórí ilé ẹ̀kọ́ àwọn olórí láwùjọ ẹlẹ́sìn àwọn olórí agbègbè àti iléeṣẹ́ ìròyìn pé kí gbogbo wa ó jọ pawọ́pọ̀ ká tètè máa polongo àti máa dènà bí àwọn èèyàn ṣe ń ṣètùtù ọ̀la káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé ilé ìgbìmọ̀ asòfin nàìjíríà ní yàtọ̀ sí pé yóò sọ nàìjíríà ló kọ búkú tí ó kùn á lọ́dà abú yóò tún ṣàkóbá fún ẹ̀mí eléyìí tí wọ́n fi ń ṣòfò ní ojoojúmọ́ yìí wọ́n ní ẹnìkan lọ́kọ́kọ́ náwó àbá minority leader wọ́n ní ohun gangan ó ní deputy minority leader igbákejì olórí ọmọ ẹgbẹ́ òṣèlú tó kéré jù Toby Okechukwu okay, wọ́n ní Okechukwu ló chukwu ọ̀rọ̀ ń sí àwọn asòfin akẹgbẹ́ ẹ̀ ní etí ó ní lábẹ́ ìlànà ẹja mójútọ́rọ̀ pàápàá ni mo sì sí náwó sókè yìí under matters of urgent public importance English Okechukwu ní ẹ̀dákun wọ́n mọ̀ wọ́n mọ̀ pààyàn tán ní orílẹ̀ Nàìjíríà ìpani ṣe ṣùtú ọ̀la ìpani máa fi jẹ́ èèyàn pé bá a jẹ èèyàn a lè jẹ èèyàn yìí ó ní yóò sọ Nàìjíríà di ti àwọn ará yòókù ọmọ fi ní ṣẹ̀sìn káàkiri àgbáńlá ayé ni ọ̀nà tí mo rò pé kò sí ní tó burú bẹ́ẹ̀ kò sí ní tó burú bẹ́ẹ̀ ó ní láti paṣẹ bẹ́ẹ̀ ó ní bí wọ́n ṣe ń fi tìpátìkù kò bá ní lájọṣepọ̀ wọ́n ń jiyàn gbé pamọ́ béèrè fowó wọ́n ń jiyàn gbé kún ní kun alápatà láti fi ṣètùtù ọ̀la láti tà á tàbí láti fi ṣe àwọn nǹkan míì tẹnu ọ̀gbọ́dọ̀ máa sọ wọ́n níṣẹ́ ìṣẹ́ra àwọn èèyàn ti ń kó ọwọ́ àwọn afiniṣètùtù ọ̀la yìí ta ni wọ́n rò tiwọn fún ta ni wọ́n fẹ́ rò tiwọn fún ṣe é fẹ́ gbọ́ àṣàtẹ̀ ọdún 2017 ọdún mẹ́ta bí àbọ̀ sẹ́yìn ńṣe ni àjọ alágbélébù àjọ ẹlẹ́yinjú àánú alágbélébù pupa tá a mọ̀ sí Red Cross Society ni wọ́n gbé ìwádìí kan bóde tí wọ́n sọ pé ní orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn ti tú àwọn létí pé ó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá àbàtẹ̀ ten thousand four eighty àwọn èèyàn tí wọ́n ti sọnù tá a mọ̀ bí wọ́n torí wọn bọ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà ó mà ṣe o ìròyìn ẹ má dúró wò ó ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard tó jáde lóòrọ̀ yìí. alright ẹ jẹ́ ká tó lọ sí ẹ̀ka ibòmíì ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ètò ẹ̀kọ́ lèmi fẹ́ gbà wọlé o níbi tí ẹgbẹ́ ASUU sọ pé kíjọba rẹ̀ kọ́mọ́ sọ ara rẹ̀ lẹ́nu o pẹ̀lú ìyanṣẹ́lódì etí ń kànlẹ̀ kọ́ báyìí tó sì jẹ́ pé yọ lágbára pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. Hmm. ẹgbẹ́ àwọn lọ́gàá lọ́gàá nílé ẹ̀kọ́ ga yunifásitì ẹ̀ka ti. Mm Eh, Foye èyàn Federal University Ọ̀yẹ́ Èkìtì wọ́n ti sọ̀rọ̀ bóde lánàá tìbínú tìbínú ni ọ̀ wọ́n ní àwọn ń sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà wípé kíjọba kó mú àwọn àdéhùn táwọn ti jọ níṣẹ́ bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá sọ abẹ̀bẹ̀ sókè nígbà ìgbèjìlá wọ́n ní ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ ọ̀ torí pé àwọn padà sí ìyanṣẹ́lódì àwọn táwọn mú àsọ̀rọ̀ débá níjó ní wọ́n ní ìpinnu yìí láti tún padà bọ́ sí àsìkò ìyanṣẹ́lódì lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ní láti sọ fún ìjọba àpapọ̀ wípé ìjọba kọ̀ láti mú àdéhùn táwọn jọ jókòó táwọn ṣe wọ́n kọ̀ láti mú àdéhùn ṣe nítorí eléyìí nìyọ́ fà ọ́ táwọn náà fi sọ wípé bí eégún bá lóhùn rí gọ́ǹtọ̀ gọ́ǹtọ̀ sọ pé òun ò rí eégún náà ni àwọn èèyàn tí wọ́n jókòó síbi ìpàdé ọ̀hún tí wọ́n ti ń fẹnu ọ̀rọ̀ jóná ní ọ̀gbẹ́ni olú olúfáyọ̀ zonal coordinator asu ní ẹ̀ka ti àkúrẹ́ yínká awópẹ̀tù ẹni tí í ṣe alága asu ní fúta káyọ̀dé arógun dádé alága ti asu exu àti àwọn yòókù bíi ti àkúrẹ́ àti àwọn ẹkùn tó kù nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi síta lánàá òde yìí ti akọ̀wé owó wọn asu fóyè tó fi ọwọ́ sí si, ọ̀gbẹ́ni àbáyọ̀mí fagbuagun ló kọ ẹni tí í ṣe alága wọn gabriel ọ̀mọ́nìjọ ó ṣàlàyé pé nǹkan kan ṣoṣo tó lè jẹ́ kí ìjọba san owó tọ́jà àwọn àti àwọn àdéhùn èyí tó ṣe láti jẹ́ kó mú ṣẹ ni pé káwọn gúnlé ìyanṣẹ́lódì lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ìjọba olóòótọ́ kankan bíi ti ìwù kọ́mọ èwo ni kéèyàn ó jókòó ká ṣàdéhùn káfà kékọ́rí láti mọ̀ mú àdéhùn ṣẹ wọ́n ní òdìdẹrẹ́ ẹyẹ òkun o àlùkò lẹ́yìn ọ̀sà tá a bá jòǹgbé ká mọ̀ mọ̀ jòǹgbé tìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kọ́ ò wọ́n nítorí pé kì í sòní kì í sàná níjọba ó ṣe àdéhùn tí kò ní í mú ṣẹ wọ́n lọ́mọ̀mọ̀ sú àwọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń wí wọ́n ní àwọn korojú o sí ìwà ìṣòdodo èyí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń ṣe lórí ẹ̀tọ́ àwọn tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé tí wọ́n wọ́n lọ rèé fi kàwé ni wọ́n kàwé kàwé tán wọ́n wà ń sọ kalẹ̀ lérí àwọn ọmọ kí wọ́n lè jẹ́yàn lórílẹ̀-èdè nàìjíríà àmọ́ wọn ò fẹ́ káwọn tó fẹ́ kọ́ ọmọ jẹ́yàn káwọn gan jẹ́yàn wọ́n ní lójú ẹ lọ sáwọn orílẹ̀-èdè àgbáyé kẹ́ ẹ wo ohun tí wọ́n ń fún àwọn tọ́jà academics ẹ wo owó tí àwọn tọ́jú ọ̀mọ̀wé tí wọ́n ń kọ́ ọ̀mọ̀lẹ́kọ̀ọ́ ẹ wo ohun tí wọ́n ń gbà kí ni tí nàìjíríà wà ń san tó tún jẹ́ pé tó wà nira fún wọn o wọ́n ní eléyìí ó jẹ́ nǹkan tó ń jọ àwọn lójú gẹ́gẹ́ bí ẹ ṣe wí wọ́n ní àwọn wà ń lo àkókò yìí fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn tó bá lè bá ìjọba sọ̀rọ̀ níbi tíjọba tí ó ti létí tí ó ti dáhùn níbí bẹ́ẹ̀ kọ́ nǹkan jẹ́jú pọ̀ lẹ́ka ètò ẹ̀kọ́ àmọ́ kọ́mọ́bà wà á rí bẹ́ẹ̀ torí pé bí ìgbà tá a mọ̀ọ́mọ̀ ń fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí tàfàlà ìní o ni àwọn fi ń pàrọwà sí àwọn èèyàn tí wọ́n lẹ́nu ń bẹ̀ àwọn tí wọ́n máa bá ìjọba sọ̀rọ̀ ní òkodoro ọ̀rọ̀ tíjọba ò fi gbọ́ wọn ni àwọn ò fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ àwọn ń sọ nítorí kí nǹkan mọ̀ọ́bà jájú pọ̀ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ ni àwọn asùn ti fún ìjọba nígbẹ́rẹ́ pàkọ́ pé no going back wọ́n ní àwọn ò ní sẹ́rí padà àwọn yẹn iṣẹ́ lódì ni báyìí náà bá ti má dé òun ṣe. tọ ó yá ó fẹ́rẹ̀ gẹ̀gẹ̀ ó di rẹrẹ mú ẹjẹ́ á gbé ọkọ̀ ajá balẹ̀ gbàgbó ìròyìn lọ báyìí o ojú ìwé keje Vanguard lásìkò páàkì ọkọ̀ yìí sí lágbo òṣèlú. ẹ kí ni ayélujára wa ó ti gbéra sọ ó ti bẹ̀rẹ̀ báyìí ó ti gbéra sọ ẹnìkan ló ń kí àwọn náà kí bàbá Rubicon òun kí bàbá olóyè oh. ó ní yóò jọ yín lójú o pé three hundred naira ló ń ra per litre. ẹ sọ pé. wọ́n ní wọ́n ní pé three hundred naira làwọn ra per litre ní ìṣẹ́yìn lánàá. ṣoògùn láyé ni ìbéèrè ni kí ló dé tẹ̀ ń dogun. ìbéèrè ni. mo béèrè ni. ìbéèrè ni na. ajá mi lórí ẹ̀ sí wàhálà. adékànbí ìbéèrè ni o. aa ah, ah, ó ti da kò sí wàhálà <laughs> kálukú ó jèrè ìwà ẹ jẹ́ a sójú ìwé keje Vanguard fún ti òórọ̀ yìí o lágbo òṣèlú ẹgbẹ́ tí ń sọ̀rọ̀ ló kọ àwọn èèyàn lápá òkè ọya Arewa Consultative Forum ACF wọ́n ti dá Rotimi Akeredolu gómìnà ìpínlẹ̀ Ondo lóhùn ọ̀rọ̀ kan tó sọ kí ni Rotimi sọ Rotimi ló kéde pé èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tó bá kọ̀ láti fa olùdíje kalẹ̀ láti apá gúúsù tí wọ́n wá lọ mú ọmọ oyè fún ipò ààrẹ láti àríwá nàìjíríà fún 2023 ó ní ìlànà ọ̀bọ yìí jèrè lẹ́yìn ọkọ̀ òun náà ni ó jẹ́ fúnrúfẹ́ ẹgbẹ́ òṣèlú bẹ́ẹ̀ torí pé wọ́n ta lùsùkè ni nínú ten thirty ń bẹ́ ńlẹ̀ yìí èèò ìròyìn yẹn ń pé láti pàṣẹ bẹ́ẹ̀ Arewa Consultative Forum ti wá dá gómìnà Akérédolú lóhùn ọ̀rọ̀ rẹ̀ pé àá ibi ọba yẹ ká ti bá ọgbọ́n tá a bá ìdàkejì ọgbọ́n bẹ̀ àmọ̀mọ́ yanilẹ́nu jọjọ o ẹ̀yin kẹ̀ nígboro ayé ẹ̀yin Rotimi Akérédolú gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ amòfin àgbà òjì agbẹjọ́rò tó mọ ìlànà òfin dáadáa ó yẹ kẹ́yìn ọmọ ju gbogbo ilé tẹ̀ ń wé ní ìgboro ẹnu yìí lọ àtúnwá yàn yín sí ipò àṣẹ láti máa bá orí tútù àti orí gbígbẹ ṣe ìròyìn náà lẹ́tún wá lè la inú ẹnu yín láti sọ ọ̀rọ̀ sí ìgboro báyìí kò yẹ orí bẹ́ẹ̀ o Arẹwà ní kọjọ àwọn lójú níwọ̀n ìgbà tó ti jẹ́ pé gbogbo ẹni abáro kan ọgbọ́n kan nìkan kọ́ ní gbọ́n ó ní pẹ̀lú gbogbo ohun tí wọ́n sọ yìí bí ìgbà wọn fẹ́ mọ̀ọ́mọ̀ dá ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ láti pàṣẹ Rotimi Akérédolú ni Arẹwà ni ìròyìn tí Rotimi Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo tó sọ ó ti kàn án la o àti gbọ́ o àmọ́ àdàbà tí wọ́n ń pògèdè bíi pẹ́yẹlé tiwa ò gbọ́ ẹ̀yẹlé wa gbọ́ wọ́n kàn ń tiri ni o àmọ́ ṣẹ́yìn rántí ṣe é gbàgbé ṣe é ṣe é wípé àwọn gómìnà apá gúúsù ilẹ̀ yìí ti ṣèpàdé ńbì kànjọ́kànjọ́ kànjọ́kànjọ́ kan tí wọ́n fẹnu kò lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan àmọ́ nígbà tí òun ń gbàlejò àwọn gómìnà bíi mẹ́tàdínlógún tí wọ́n wá láti apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà tí ń gbàlejò wọn tí ń bá wọn sọ̀rọ̀ rotimi akeredolu ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹni tí ọba ni dù yóò múra o torí pé èyíkéyìí ẹgbẹ́ òṣèlú tó bá pé olùdíje láti apá òkè ọya lòun ó fi sọmọ oyè fún ipò ààrẹ ní 2023 irúfẹ́ ẹni bẹ́ẹ̀ iyà rẹ̀ ní ọ̀wọ́lé sí ká wọlé ipò ààrẹ nígbàtí akọ̀wé ètò kéde gbogbogbò National Publicity Secretary fún Arewa tí ọmọ sọ̀rọ̀ Emmanuel Yawe Emmanuel Yawe yanu sọ̀rọ̀ ó ní àtìgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Ondo sọ ṣé wọn ò ka ìwé òfin dáadáa ní bá mòfin làwọn kí wọ́n ka ìwé òfin dáadáa náà kí wọ́n mọ bí ààrẹ ṣe máa di fífà kalẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ẹnu òṣè ẹnu òṣè o ni ìròyìn yẹn ń sọ mọ́ka díẹ̀ lágbo òṣèlú mo ṣẹnu dédé síbí balance yẹ grab your balance now. ok ìròyìn eléyìí tó ara ilé tó ara oko wọ́n fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ dáadáa wọ́n níbi tí erin méjì bá ti ń jà koríko ibẹ̀ nìyà ọ àfàìmọ̀ kọ́mọ̀jẹ̀ pé nínú òkùnkùn bírímù bírímù náà ni gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ yọ wà báyìí o torí pé àjọ IBEDC àtijọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń jà nítorí gbèsè wọ́n jẹra wọn lówó ni o hmm. alright ọ̀rọ̀ tí ń fojú hàn báyìí wípé inú òkùnkùn lọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè yọ wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ o torí pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àti àjọ pínápíná <clears throat> ní ilẹ̀ ìbàdàn ìbàdàn electricity distribution company pé wọ́n ń jà báyìí o wọ́n sì ti ń figagbága lórí wípé e, ẹnìkan jẹ ẹnìkan ní owó àjọ IBDC ló sọ̀rọ̀ ìjáde inú àtẹ̀jáde kan tí wọ́n fọ́ndà síta àtọ́tẹ́ àwọn oníròyìn lọ́wọ́ lánàá ìwé ìròyìn Nigerian Tribune fi bá wọn kọ́ sójú ìwé kẹtàlá níbẹ̀ wípé sàdédé làwọn mọ̀ rí tí àwọn èèyàn kan wá tòrótòrótòrótòrò tìgára tìgára ló kọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n á ju àgádágodo sẹ́nu ọ̀nà iléeṣẹ́ àwọn àwọn àwòrán ìbí tí inú ń bí àṣẹ bínú bá fi bí kòkògì ẹlẹ́kọ̀ọ́ ò ní rí nǹkan kan hmm. pọ́n ń bẹ̀ o wọ́n ní látàrí eléyìí o wọ́n fi kún i pé nǹkan òwúlẹ̀ jẹjú pọ̀ ni lórí iná tá à ń sọ pé kò tó nǹkan tẹ́lẹ̀ tí wọ́n tún wá ti inú ọgbà IBEDC báyìí èdè àìyedè lọ́bẹ̀lẹ̀ láàrin àwọn méjèèjì tí wọ́n ń fà lábẹ́nú tẹ́lẹ̀ àmọ́ tó ti di ti gbogbo aráyé tó gbọ́n pẹ̀ láti àná òde ni o nígbà tí àwọn àjọ tí ń pawó wọlé nípínlẹ̀ ọ̀yọ́ internal revenue tí wọ́n kó àgádágodo lọ́wọ́ àhàwó tí wọ́n sì lọ sẹ́nu ọ̀nà IBEDC gbága wọ́n ju àgádágodo síbẹ̀ wọ́n ní wọ́n sọ pé IBEDC wọ́n jẹ́ àwọn ní mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún mẹ́rin four hundred million naira lára àwọn ọ́fíìsì IBEDC èyí tí wọ́n gbá ní àgádágodo lèyí tí ń ní ring road mobi olúyọ̀lé extension Dogbe. ọjọ́ ìwó road àti ti mọ́nàtán ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ sí àlàyé wípé ó di dandan káwọn ọlọ́ọ̀rẹ́ ti ilẹ̀kùn àjọ tí ń pín iná nílẹ̀ ìbàdàn IBEDC nítorí pé gbèsè ti ṣẹ́ sí wọn lọ́rùn tó pọ̀ láti bí ọdún méjì sẹ́yìn tí wọ́n sì ń gúngi ọrùn tí wọn ò rí nǹkan kan tí wọn ò ṣe sí gẹ́gẹ́ bí kọmíṣánná fún ètò ìròyìn àṣà àti ìgbafẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ dókítà wàsíù ọlátúbọ̀sún bí ó ti sọ ó sì lẹ́sẹẹsẹ tó sírò rẹ̀ ní báṣíbáṣí kalẹ̀ nù ìwé ìròyìn mòyìnbó láǹfààní láti máa sí fún yín ni hmm. wọ́n sọ̀sọ̀ pé owó òun ó tó four hundred million naira ọ̀làtúbọ̀sùn fi kún wípé wọ́n ní kọ́ńtàdígbọ́n tí àjọ IBEDC tí wọ́n ń ṣe yìí láti wá san gbèsè wọn ńlọ́fà ò kì í ṣe pé àwọn gangan mọ̀ọ́mọ̀ fẹ́ sínú bí tí wọ́n fi lọ ju àgádágodo sí ẹnu ọ̀nà wọn gẹ́gẹ́ bọ́rọ̀ ṣe wà ń lọ báyìí àwọn àjọ IBEDC àwọn náà wọ́n ti sọ̀rọ̀ bóde o wọ́n lọ́mọ̀ mọ̀ jọ àwọn lójú o ṣaago mọ̀ tí ń búgò ẹ̀bẹ́ hmm. ìwà rí nǹkan báyìí bí ni hmm. ìjọba àpínlẹ̀ ọ̀tọ́ jẹ́ pé ẹ̀yin gangan gan ẹ̀yin náà jẹ gbèsè ẹ̀yin tẹ̀ ń pẹ́ wọn ló ní gbèsè tọrùn tiyín gangan ẹ̀ tí ì san wípé torí pé àtẹ̀jáde èyí tí arákùnrin kan tí ó ń sọ̀rọ̀ ló kọ IBEDC ọ̀gbẹ́ni John Adele tó fi síta ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dọ̀ tiwọn gẹ́gẹ́ náà gbèsè tó ṣẹ́ sí wọn lọ́rùn ó tó four hundred and fifty million naira gbèsè kan ju gbèsè kan náà lọ táwọn náà san láti bí ọdún mẹ́ta sẹ́yìn ni o àwọn sì ń bò wọ́n gbọ́ ìjọba náà wọn ò rí nǹkan kan ṣe sí i nígbà tọ́rọ̀ wa ti awárí báyìí tó ń di pé ta lòpè ta lọ̀ta lọ́rọ̀ ìfẹ́ já sí níbo wa ni káràlú kí tàràlú ọwá já mọ́ báyìí IBEDC àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣe fanfa o lórí gbèsè wọ́n ní ìjọba jà wọ́n ń gbèsè ìjọba ní IBEDC ẹ̀yin náà já ọ náà ń gbèsè ta ni ó rẹ̀ báyìí ọ̀dọ̀wọ́ Ọlọ́run ẹnìkan jẹ ẹnìkan ní ọdún irinwó mílíọ̀nù náírà four hundred ẹnìkan jẹ ẹnìkan ní ọ̀tàlénírínwó dín mẹ́wàá mílíọ̀nù náírà four fifty ẹ yọnu ara ẹ fúnra yín balance. àbí. <laughs> káwọn orí náà tán afẹ́ra àárín náírà o wọ́n ti ti sọ́ọ̀bù ọlọ́run yóò bá wa yanjú ẹ̀ ká máa gbọ́ra wa yé òun gangan làwùjọ fi ń dúró déédéé ẹja dókè lọ́hùn. ajá balẹ̀. Allahumma salli ala Muhammad. ọ̀nà gbogbo lọ́wọ́ Basọ̀rún nílùú Ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan Islamic Mission Ultramodern Complex oríta Basọ̀rún Ìbàdàn iléeṣẹ́ Expert E Nigeria Limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí ná tó wà ń bẹ̀ sẹ́dọ̀kọ́sọ security bẹ́ẹ̀ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé store sì wà láti kẹ́rù warehouse for shopping àyè gbọ́kọ̀sí tó fẹ̀ bẹ̀ ò mú láti mọ̀ ibi tó ṣe júwe fún ẹni tó fẹ́ báni rajà Islamic Mission Association of Nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ Islamic Mission Ultra Modern Complex olóòtú abáṣọrun Ibadan. pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ E Nigeria Limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèrè tó nílò stores ta bishop tó láàyè pẹ̀lú ìdẹ́ra tọkàn rẹ ó sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ mọ ọgbọ̀n náà o ti débẹ̀ mọ wáyé gba winners road ní Basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gba sọ́ọ̀bù sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà àlùbáríkà olùkéde Islamic Mission. ọlọ́run Mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù SMO Mustapha JP ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan orílẹ̀-èdè Nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè Jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò Jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ Monday ọjọ́ kẹrìndínlógún títí di Sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yeah As the holy pilgrimage to Kingdom of Jordan will expose you to seven days of spiritual fulfillment, seven days of word ministration, seven days of prophetic impartation. Odo Jordan itati sheri bomi fu Jésù. Àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú Bíbélì. Bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè. Gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o. Ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní You Fit Fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight zero two five two four nine two eight zero you can afford to miss out. gbogbo ẹbí fọlárin àti àkàndé kéde ètò ìsìnkú màmá wa olóyè comfort olùkùbí aya fọlárin ọmọ àkàndé ẹni tó jáde láyé lẹ́ni ọdún mẹ́rìndínlọ́gọ́rin ọjọ́ kẹjọ oṣù kejì ní ètò ìsìn orin alẹ́ onígbàgbọ́ ní christ glory international ministry new jersey usa ètò àìsàn alẹ́ onígbàgbọ́ yóò wáyé lọ́jọ́ thursday ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí ní police children's school ìyànà ìdíòbí àgúgù ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday ọjọ́ kọkànlá oṣù kejì ní ètò ìsìn kẹ́yìn yóò yóò wáyé ní st paul anglican church yemẹtu ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́jọ òwúrọ̀ ètò fífi eérú fún eérú ni ó tẹ̀lé nílẹ̀ ìsìnkú st peter's cathedral àrèmọ ìbàdàn international conference center second gate ui ní ètò gbígbà àlejò yóò ti wáyé màmá wa comfort olúkúnbíò ọmẹkùn gbogbojọbí ọmẹkùn àtòrí mẹ́ràn jẹ èdè òṣòro sọ́bálùfọ̀n èdè ògbùrò gbèrú mi sàn mí níbi tó yunú ti ń gbèrú ya rẹ̀ lóko ọmẹkùn tó fi torítorí ọmẹkùn tó fi tìrùtìrù sùn rẹ́ o olùkéde ọkọ àtàwọn ọmọ.

Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and going to mention and butter fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. Ah! <laughs> ìròyìn níyàjó yàjó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabo apèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣètọ́rí pé mọ̀ bá yẹn bò ó dẹ̀ kẹta tí mọ́tò yóò forísòpò ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mọ̀ bá yẹn rojọ́ sí wọn kè sí ìjọba ní ìsìnkọ́ wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìjọba lẹ́ẹ̀mí rẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ọlọ́run ó jẹ́ ààrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo baba. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó kó dásùnwọ̀n ìjọba. Hmm, àwọn tí ò ní jẹ́ wo òkun kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn ìwà àbàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó sojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pọ́npọ́n nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákà létí àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó bá kọ ṣe olùléeṣẹ́ àjọ yákà wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lópòpó òpópónà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun èrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládojúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ oyaka. ẹ ẹ ti pọ́ńpì kan ṣẹlẹ̀ àti délùú ìbàdàn ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. ẹ fọkàn balẹ̀ madam tí pọ́ǹpì àti bí akóredé àwa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bodijà ìbàdàn ilẹ̀ fáwọn ọmọ kéékèèké land for kiddies sítòsí ìlàjì hòtẹ́ẹ̀lì and resort lọ́nà àkànná one ninety nine thousand naira péré ni plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí gbọ́pọ̀ tó wẹ̀ lọ plọ̀tì tí pọ́ǹpì ní mọ́níyà nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o ẹ pè tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two two zero five. tí pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àti ìbàdàn àti ìdẹ́. tí pọ́ǹpì concept developer dá Podcast. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tí o lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyan ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti ayébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀ eh. mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi iléeṣẹ́ àjẹbí ń gba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà ní ẹ̀yìn young adé motors ososani junction kíadó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú. nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.nl edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà nínú gbogbo ẹ̀yà ara ìdá pàtàkì lójú jẹ́ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀. tọ́ ẹ ṣeun pé ẹ sì wà líbẹ̀yẹ a dúpẹ́ pé ẹ wà lórí Facebook Live Fresh FM bákan náà a ti padà sórí áàpù wa o ìròyìn ayọ̀ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ àti olólùgbọ́ káàkiri àgbáńlá ayé káàfàtà ẹ ṣé tí ẹ̀ ń tẹ̀lé wa a ní kó yín wọgbó ìròyìn tí ọpọ́n sún kan ojú ìwé kẹjọ punch ló wà fún tòórọ̀ yìí o abẹ́ àkòrí tẹ́ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ ni ìdẹ́gbẹ̀ngbẹ̀rin mọ́sẹ́ lè ke owó kan àbàtẹ̀ five point two billion naira tí wọ́n pé bàbá dìbò ọ̀jẹ̀ǹdé wọ́n lọ́mì láòkò tí wọ́n fi wọ́n ṣe akọ̀wé àgbà fún jamb wọ́n ní owó ọ̀hún ti á di wàhálà ó ti dàbí eegun tí ń hájá lọ́rùn lásìkò yìí ẹjẹ́ àjọgbọ́ ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ kan Federal High Court kan tí ń jókòó ní Àbújá àná ọjọ́ ọjọ́rú Wednesday ó ní wọ́n sọ fún ẹni tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé àgbà former registrar JAMB ní orílẹ̀-èdè yìí àjọ eléyìí tí máa ń ṣe kò kárí ètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga ní JAMB ọ̀jọ̀gbọ́n dìbò ọ̀jẹ̀yìndé ni wọ́n fi ta kókó àjọhùn nígbà kan ìgbà kan nígbà kan ìgbà kan wọ́n ní ilé ẹjọ́ gíga tí ń jókòó ní Àbújá ni wọ́n ti wá sọ fún nígbà tí wọ́n ń jẹ́rìí tako bàbá Dìbò Ọ̀jẹ̀yìndé wọ́n sọ fún ilé ẹjọ́ pé bàbá Dìbò Ọ̀jẹ̀yìndé wọ́n ní ilé iṣẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n fi owó tí wọ́n fi wọ́n ta kókó ẹ̀ tí wọ́n fi dá kalẹ̀ tí wọ́n sì tún kọ́ ilé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kódà wọ́n tún ra ìpín ìdókòwò sáwọn báńkì olókòwò bank shares láti pàṣẹ àwọn èèyàn kan tí wọ́n fi bojú láti máa ra àwọn nǹkan yìí pàmọ́ ntí wọ́n sọ fún ilé ẹjọ́ nù o wọ́n ní kódà lára àwọn ilé iṣẹ́ tí à ń sọ yìí wọ́n ní wọ́n ti paṣẹ bẹ́ẹ̀ tún ra ilé àwòkán mètè duplex méjì wọ́n ra ilé onípẹ̀tẹ́ẹ̀sì kan tí a mọ̀ sí bungalow bẹ́ẹ̀ ni wọ́n sì ra àwọn ìpín ìdókòwò míì wọ́n ní bàbá tún ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan wọ́n ṣàkàkalẹ̀ rẹpẹtẹ eléyìí tí wọ́n sọ pé wọ́n ti paṣẹ lílu owó ní pọ́npọ́ tí wọ́n fi kó lọ́nà àìlẹ́tọ̀ọ́ ẹnìkan tó wá jẹ́rìí ta kò wọ́n níwájú ilé ẹjọ́ Peter Oyewole ló kọ ẹ̀ jẹ́ ó ṣí gbogbo dèdè náà àti dèdè náà ní àṣírí ntí wọ́n jọ ṣètì ilé fi jóná ó ní bó tiẹ̀ jẹ́ pé àjọ tó ń dènà ìwà kí ló sun Independent Corrupt Practices and Other Related Offences Commission ICPC ní wọ́n fẹ̀sùn five point two billion naira tí wọ́n fi kan bàbá pé bàbá lù ní pọ́npọ́ wọ́n ní síbẹ̀ náà ńgbà tí ọ̀rọ̀ wá padà lẹ́yìn ẹni tí ó jẹ́rìí takò wọ́n wọ́n ní ilé ẹjọ́ ní ti ń sọ̀rọ̀ gbogbo bí dèdè náà àti dèdè náà nẹ́ bó ṣe lọ wọ́n ní ẹni yìí tó sọ pé òun jẹ́ agbẹjọ́rò hmm, òun jẹ́ agbẹjọ́rò tí máa dá bàbá nímọ̀ràn legal adviser ṣe bàbá dìbò ọ̀jẹ̀yìndé ọgbà ó wípé lóòótọ́ òun ni bàbá lò láti ṣe láti fowókọ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ láti rẹ́gísítà iléeṣẹ́ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ sílẹ̀ láti máa lò ó fún àwọn nǹkan kan àti àwọn nǹkan kan òun yìí sì ni bàbá lò láti ra ilé mẹ́ta tọ́wọ́ àyà mi ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu ni àwọn fi ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan ó ní síbẹ̀ ní òun láwọn àkọọ́lẹ̀ kan o tí wọ́n fi fún un ní instruction láti ṣe báyìí bọ́rọ̀ bá débi ẹ̀rí tí òun ọmọ gbé kalẹ̀ gbìgbìgbìgbì o wọ́n dákọ̀ àwọn iléeṣẹ́ tí bàbá dálẹ̀ bíi òkè àfin boys and girls hostel limited Sapati International School, Donyi Ogbohi Petroleum Limited, Cheng Mabus Limited, Standout Institute Limited, Trillion Learning Center Limited, Grace Petroleum Limited àti Ìfẹ́lódùn Communications Limited èyí àtàwọn nǹkan míì ni wọ́n ṣe gbàdá lórí ẹ̀ ńgbà ọ̀rọ̀ débi wọn ò ti sọ àkùkọ ọ̀rọ̀ ń kọ kékeré èké lórí ẹ̀sùn owó tí wọ́n fi kan Dìbò Ọ̀jẹ́rìndé ẹni tí í ṣe akọ̀wé àgbà tí mójútó JAMB tẹ́lẹ̀ wọ́n ní láti paṣẹ àwọn ẹni wọn kan ará àti ọ̀rẹ́ ni wọ́n fi ṣèdásílẹ̀ àwọn tí wọ́n lo owó fún ìròyìn yẹn pọ̀ mọ́kànká díẹ̀ just tíntìní láti jẹ́ kẹ́yìn náà bá balance ẹ̀ ń bẹ̀. ọ̀dà lórí gbogbo ohun tá à ń wí náà àwọn awakọ̀ àjàgbéjò wọ́n sọ pé àwọn ọ̀dà sẹ́lẹ̀ o bá a ṣe ń wò nínú ìwé ìròyìn láàárọ̀ tòní mo ní lórí gbogbo ohun tá à ń wí yìí náà uh-huh. èmi mo èmi mo fi yún òkú lérò ọkàn mi <laughs> kí la wà ṣe sí. alárò ti wà fún. ta alárò ti fún. tó tó. all right o ọ̀rọ̀ tí ń fojú hàn bọ̀ báyìí lánàá òde yìí ni pé àfàìmọ̀ káwọn awakọ̀ àjàgbé jòwábà bídèmí pé wọ́n daṣẹ́lẹ̀ o tí wọn ò sì ní mọ̀ gbé epo káàkiri ní orílẹ̀-èdè nàìjíríà mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní National Union of Petroleum and Natural Gas Workers NUPENG wọ́n ní àwọn ti tán báyìí láti wọ̀ ìyá àjà pẹ̀lú àwọn tí ń ṣàkóso ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà nítorí ojú ọ̀nà tí kò dáa ẹni tí ṣe ààrẹ fún wọn ọ̀gbẹ́ni samuel ọ̀làdìtì ló sọ̀rọ̀ náà níbi ìpàdé oníròyìn tó wáyé ní àbújá ibẹ̀ ló ti kéwòrà pé èyí ti jẹ́ òtó fi jẹ́ pé lórílẹ̀‐èdè nàìjíríà jàǹbá ọkọ̀ lójoojúmọ́ òun náà ní kíní ṣe ń fà á wọn ni àwọn ojú òpópónà tí ó ti dẹnu kọlẹ̀ tó jẹ́ pé kìkìdá kòtò gírí o iná ni ó wà láwọn ojú òpópónà wa ó ṣe àlàyé pé àwọn ẹgbẹ́ tàwọn ń tàwọn àwọn ò ní mọ̀ wòran kí nǹkan bàjẹ́ má wọn lọ́wọ́ nípasẹ̀ àwọn ojú ọ̀nà tí kò dáa tó sì yẹ kí ìjọba kó ti bójú tó àwọn ìjàmbá ọkọ̀ tí ń ṣẹlẹ̀ lójoojúmọ́ ọkọ̀ tí ń dẹnu kọlẹ̀ àti ìjínigbé tó jẹ́ pé níbi tí awakọ̀ bá ti ń dìrẹ̀ bẹ́ẹ̀ pé kó ibi pé ọwọ́ táyà ọkọ̀ sí làwọn gànnìkò wọn ó ti yọ tìbọntìbọn àti àwọn kànáńkórí agbébọn káàkiri tí wọ́n mọ̀ dá àwọn lọ́nà lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn náà sì ti wà lórí ojú ọ̀nà tí ọ̀dà yìí fún bí odidi ọdún mẹ́ta sangilete lọ́dún tó kọjá lọ wọn lọ́kàn àwọn tiẹ̀ balẹ̀ pé àjọ NNPC wọ́n ṣe ìlérí fáwọn pé káwọn ọmọ kan balẹ̀ o àwọn ó sì ojú ọ̀nà yìí kódà owó kan ti wà lẹ̀ six hundred and twenty one billion naira làwọn ó lò táwọn fi ojú ọ̀nà wọn lọ́kàn àwọn sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ẹni orí gàrí wà mu pẹ̀lú omi tútù wọn ni ṣùgbọ́n ọgbọ́n kankan títí di àkókò tá a wí yìí tó jẹ́ pé àwọn ojú ọ̀nà táwọn ń wí yìí bọ́yá ni ojú ọ̀nà míì fi ju ibùsọ̀ bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lọ ní àwọn tí ó jẹ́ pé ó ti bàjẹ́ kọjá sísọ yìí pẹ̀lú bí ó ṣe wá sí ètò ààbò tó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí ẹ wò ó àsọ tún sọ ni ẹnu sì ti bẹ̀rẹ̀ sí mọ́ ro àwọn báyìí o ó ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ owó tí wọ́n ń sọ pé àwọn ti yà sọ́tọ̀ láti ṣe àwọn ojú ọ̀nà wọ̀nyí ìṣe làwọn kan dà sí inú àpò tiwọn tí wọ́n fi ń ṣe ara rìn dè ó ní ó sì ti hàn gbangba wípé jíjàlú ló lé ọ̀sán gangan ọ̀pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ó ní lákòókò yìí o ó ní gbogbo owó tí wọ́n bá wáyà sọ́tọ̀ àwọn ń sọ ọ́ wípé kíjọba ó rí dájú o wípé àwọn tí ń sọ pé àwọn ìyàwó kan sọ́tọ̀ láti fi ṣe igbá tàbí àwo kí wọ́n ó béèrè lọ́wọ́ wọn owó yìí tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ fi ṣe báyìí ní bulẹ̀ darí owó gbà nítorí pé owó gbogbo ìlú ni o oògùn ojú aráàlú làwọn owó yìí taxpayers money wọ́n ní wọ́n gbọ́dọ̀ ṣírò bí wọ́n ṣe ń bá wa nà lórílẹ̀ nàìjíríà kí ló dé tójú ọ̀nà bàjẹ́ tó eléyìí tó sì di páńpẹ́ kú tí ọ̀sẹ́ nìkankan tó bá ní mójútó ẹ̀ńtọ́ sọ̀rọ̀ Salmon Ọ̀làdìtì ẹ̀ń ti ṣe alága fún ẹgbẹ́ àwọn NUPENG lórílẹ̀‐èdè Nàìjíríà. Hmm. àwọn ọmọ jẹ́ ó bàjẹ́ ìlú kan wọ́n ti kóra wọn jọ láti yan adarí dáadáa fún àwùjọ orílẹ̀‐èdè Nàìjíríà bí 2023 ṣe ń kanlẹ̀ kan gbọ̀ngbọ̀n wọ́n kóra jọ. bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọn ò sí inú ẹgbẹ́ òṣèlú. rárá wọ́n kàn fẹ́ bá wa yan. wọ́n bá wa yan ok. wọ́n fẹ́ lélẹ̀ fún wa. ok ká mú ìtọ́ba wúwa. pé àwọn dáadáa táwọn ṣàjọ ẹ mú ẹ já gbọ́ ẹ ká ẹ ká ọlọ́run ní kí mú kan èṣù ní kí mú kan èyí tọ́lọ́ máa ní mú ni màá sí mú hmm. bẹ́ẹ̀ ẹ ẹ wà ní kaba yìí. máa gbọ́ nínú nǹkan tó tó burú bíi mẹ́ta ìkan ó gbé kan bẹ̀. ìkan best na ìkan ó sá gbé kan nù. best búburú à ń padà bọ́ ìdí kaba yìí àwọn àgbáríjọpọ̀ ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń gbé lápá àríwá ilẹ̀ Amẹ́ríkà North America wọ́n ti ránṣẹ́ ìkíni kú oríire sí alága ẹgbẹ́ òṣèlú APC tuntun yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ Honourable Isaac Ọmọdéwu àtàwọn ìgbìmọ̀ olóyè yòókù nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ìkíni ọ̀hún jẹyọ tí wọ́n sì pawọ́pọ̀ buwọ́lù láti pàṣẹ alága àti akọ̀wé Honourable Ọlálékan Sanni àti arákùnrin Níyì Adékọ́lá níbẹ̀ ni wọ́n ti ń ké sí alága tuntun ọ̀hún ọ̀rẹ́bù isaac ọmọdéwu láti tètè jígìrì sí iṣẹ́ lójú náà láti gbégbésẹ̀ bírẹ̀pọ̀ yóò ṣe tètè bẹ̀rẹ̀ láàrin lẹ́ẹ̀kan ẹgbẹ́ tí wọ́n ti ní ìkùnsínú tẹ́lẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ náà tí wọ́n bá ń bínú sáwọn nǹkan kan kí gbogbo ọ̀rọ̀ ọ̀hún kó lè bá tètè níyanjú nígbàradì ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2023 yíká orílẹ̀-èdè nàìjíríà lákòótán wọ́n wá ń pàrọwà sáwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n lẹ́mí ìgbàgbọ́ àtẹ̀mí ìfọkànsìn láì wo ti àwọn ìpèníjà eléyìí tó ń lọ lọ́wọ́. ilé kan tá a mọ̀ sí Prince Sam Foods Nigeria Limited water factory tó wà ní New Garage nílùú Ìbàdàn wọ́n nílò àwọn òṣìṣẹ́ wọ̀nyí bíi akọ́ṣẹ́mọṣẹ́ truck capter driver ẹni tó bá ní driver license bákan náà factory workers ọkùnrin motorboy láti máa ṣiṣẹ́ pẹ̀lú truck wọ́n sì tún nílò marketer ẹni yòówù tó bá ṣe tán wọ́n lè kàn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight one eight one four six seven eight eight five zero eight one eight one four six seven eight eight five. A osa, mi lodo, gbogbo ọmọ ọlọ́run sí anes church agbójésù tilẹ̀ ìbàdàn àtàgbègbè rẹ̀ sí ìpàdé olóṣooṣù àpapọ̀ ṣọ̀kan sí anes agbójésù gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday tó bá gbẹ̀yìn oṣù ló máa ń wáyé every last tuesday of the month ní gbàgede jajure headquarter ọwọ́ adé christian mọ̀lẹ́tẹ̀lẹ̀ ìbàdàn láago mẹ́ta àrọ̀lẹ́ níbẹ̀ ni dára ẹni mọ̀ ìrẹ́pọ̀ pípé àti ìfikùnlukùn ti máa ń wáyé lórí ọ̀nà àbáyọ àti ìlọsíwájú sí gbogbo ọmọ agbọ́jésù lápapọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ojúlówó ọmọ agbọ́jésù láti wà níkàlẹ̀ níbi ìpàdé náà ìpàdé Suko last result of this month ẹ mú ìbòmú yín dání bẹ́ẹ̀ bá ti ń bọ̀ láti tún jọ jíròrò lórí bí ìlọsíwájú yóò ṣe bá wa fún àlàyé kíkún ẹ pè zero eight zero five two six zero eight six six nine tàbí zero eight zero three seven zero zero six five zero five ìgbìmọ̀ àpapọ̀ ọmọ agbọ́jésù nìbàdàn ló ń kéde. àbàbà mi mo ṣèbàtọ́. ara àṣeyọrí pàtàkì ni ilé kíkọ́ jẹ́ nínú ìgbésí ayé ẹ̀dá àmọ́ ṣé àwa lè kọ́lé láì nílẹ̀ nítorí èyí gan ni Property Link Limited gbajúgbajà iléeṣẹ́ tó ti gbọ̀rẹ̀ gẹ̀jígẹ̀ káàkiri àgbáyé nídìí ilẹ̀ títà fi ń pè ọ́ pé kó o wá ara lè àlùbáríkà tí yóò sọ ọ́ donílé lórí lọ́nà ìrọ̀rùn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń talẹ̀ láàyè wọn tó wà ní ìbẹ̀jù lẹ́kì ìyẹn Penel Coast Gardens just five minutes drive láti Dangote refinery seven million naira péré ní plọ̀tì kan pẹ̀lú àǹfààní àti máa san díẹ̀díẹ̀ nílànà tó ṣe déédéé pẹ̀lú àpò kówá o tún property link lọ́sítẹ̀tì wọn tí a mọ̀ sí country villa estate tó wà ní ìgbọ́mẹ̀kọ̀ kọ́bàpẹ́ just fifteen minute drive láti kọ́bàpẹ́ abẹ́òkúta junction five hundred thousand naira péré ni plot kan bẹ̀ gbogbo ilẹ̀ wọn pátápátá lóní sí ọ̀fọ̀ àtàwọn ìwé pàtàkì tó yẹ property link head office wọn ló wà ní plot one b block seventy seven bashir shitu magodo gra shangisha lagos oh eight one sixty two sixty twenty twenty seven property link ilẹ̀ wọn fi ni lọ́kànbalẹ̀. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì jẹ́ bọ́. bí bàbá àdúrà ak forty seven ṣe wà lù bàdàn. orí òkè ni máa wọ ni gbogbo èèyàn ti máa ní ìbápadì ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ ni àkànṣe ìpàdé àdúrà seventy two hours with God látọjọ́ thursday seventeen friday eighteen àti saturday nineteen february twenty twenty two. àkórí ẹ̀ no more war. jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀. ọ̀pọ̀ olórin àmì ló máa pẹ̀lú ìlàjà akébọ̀dé ọlọ́run sọ bẹ́ẹ̀. ní kẹ̀rọ ajé ológo dídán olùṣọ́lá sí Asma Prọfẹ̀ Peter Olúdélé Okòólá ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà nígbà tí àṣẹ bá ń tẹnu wòlíì. Bàbá àdúrà AK forty seven tẹ́lẹ̀ Bolúlàdé jáde sáyé gbogbo èèyàn tí bàbá yóò sì máa amáǹtì fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láti ìwọ́rọ̀ rẹ̀ wọ́kọ̀ èjì òkú láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apátẹ́rẹ́ orí òkè ní o máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó lo Tekno olóhùn iyọ̀ mo ti rí gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ mèremère ló ń bẹ ní ìkáwọ́ rẹ̀ fún ti àyájọ́ olólùfẹ́ ọdún yìí àní mo tún gbọ́ pé Lateef Adédìméjì láìjọ máa wà láwọn ibùdó ìtajà Solar Telecoms fún onírúurú ìfàtójọjú lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ń ti iléeṣẹ́ Tekno wá. bẹ́ẹ̀ ni olólùfẹ́ mi. tuntun ti dé o. Solar Telecoms tó ń ta ojúlówó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ Tekno ni yóò máa fún yín ní àǹfààní ìdúnàdúrà tó dára jùlọ lórí àwọn ìbánisọ̀rọ̀ tá a gbé jáde láti iléeṣẹ́ Tekno lórí ìpolongo ìfà ti Tekno Show Me Love promo tó ń lọ lọ́wọ́. ó yẹ kẹ́kẹ́ tí máa gbọ́. nípa ìkéde ìfà yìí ó lè jẹ̀bú television set microwave oven ohun ìdáná onígáàsì washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn bí o bá ra èyíkéyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ti tecno bẹ̀rẹ̀ láti àsìkò yìí títí di parí oṣù kejì tá a wà yìí latif adédìméjì fúnra rẹ̀ yóò máa wà níkàlẹ̀ ní solat telecom fún ìyíkoto oríire tó máa gbìnà zero eight zero six seven three seven one six seven seven tàbí zero eight zero two five three three five one six eight àdéhùn àti àjọsọ wà ṣá o. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o. ọlọ́run tí yìí bàátì tó ń gbénu apostle p òfàjẹ́mísìn kò sóhun kan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bàátì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpọ́njú tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè yẹn máa já pàtì this is the promise of the most high god for all the partakers at ọlọ́run tí kì í bàátì program with a theme bread of adversity and water of affliction out on friday eighteen february twenty 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run Sobe, Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti ń fi ayé ta káìtì yóò ti thirty jésù dóde o. Lead City University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge knowledge for self-reliance. mìmìmí lẹ̀ títì òkìkí agbára gbanilágbàtàn agbára dá ìpè tí gbogbo ayé mi ti gbilẹ̀ ti gbilẹ̀ ọlọ́run wòlíì àgbáyé ni ọlábọ̀dé ọdún ayọ̀ gbogbo àṣírí ogun dandan ni kò tún níwájú rẹ̀ lónìí kí gbogbo èèyàn máa bọ̀ lọ́jọ́ friday saturday àti sunday tọ̀sẹ̀ yóò lórí òkè fọwọ́kànmí tó wà lápọ̀bù ìkírè lọ́gẹ́ta bá ti bẹ̀rẹ̀ láago méjì òwúrọ̀ lọ́jọ́ friday ọ̀dàrọ̀ sunday ká tó sọ́ọ́rí ọ̀fẹ́ àdúrà alág ni o. gbogbo ẹ̀yin ará àgbọ̀mù ìkirè òṣogbo iléṣà èkìtì tó fi dákúrẹ́ gbogbo ẹ̀yin ti kwara ẹ̀yin ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ kílẹ̀ wò ẹ̀dìdẹ́lẹ̀ wá gbàdúrà lọ́ friday saturday àti sunday tọ̀sẹ̀ yóò. àwọn ológun jọjọ wa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. bàbá àti màmá lọ fún àfipè gbàdúrà. pákéjì ètò tó máa déwà gbà bí àròyé láti gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀. ẹ wá yẹ̀dí àpọ̀mù ìkírè junction láti bẹ̀ ní kẹ́ ẹ ti gun ọ̀kadà. délágbàjà junction orí òkè fọwọ́kàn mi ní kẹ́ ẹ béèrè zero zero three nine two one eight ten fifty ní kẹ́ ẹ máa pèsè kẹ́ ẹ fi gbàrí àdúrà. gbàmú òtábà friday títí sunday tọ̀sẹ̀ yìí ni jésù lolúwa. tuntun ti dé o. àdìo gbogbo wa láti múlẹ̀ gbẹ́ o kàn kárí bọ́nú ni kí ló ń ṣe ọ́ bá láya rere tó mú ní èèyàn dùn ó yẹ kéèyàn rò pa ẹ̀. àsìkò fà ló ń bọ̀ yìí àmọ́ mo wá ń ro nǹkan tí mo lè fi surprise ẹ̀ ní valentine tó ń bọ̀ yìí. a ah, òótọ́ dẹ̀ lọ̀rọ̀ tó sọ o ọmọ revolution plus tó ń ta ilẹ̀. ọlọ́run ṣe bóyá kí n kúkúrò àtúnyẹ̀ká fún lọ́dọ̀ wọn. wọ́n ti wá ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ lásìkò àyájọ́ olólùfẹ́ yìí. tún ti zẹ̀ revolution plus property tó ń talẹ̀ lóbó káàdì love is promo náà pélé yìí. sẹ́yìn náà bá ti rọ̀ kán alẹ́ wa tó wà lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ṣì máa wá nìbàdàn àbújá àbí port harcourt ẹ ti láǹfààní sẹ́bùn bíi vouchers tẹ́ fi rajà ẹ̀rọ amómitutù oúnjẹ alẹ́ lẹ́yìn méjì péré pẹ̀lú oorun àsùnmọ́júmọ́ nílé ìtura àwọn ẹ̀bùrà bàǹdẹ̀mí náà tún kúnlẹ̀ lẹ́tọ́jọ́ kẹrìnlélógún oṣù kínní títí dogúnjọ́ oṣù kẹta ọdún twenty twenty two yìí fún àlàyé zero eight zero five three four two four four eight five zero eight zero five three four two four four eight six àti zero eight zero five three four two four four eight nine. Ajabale, Ajabale. ajá balẹ̀. èmi ni mo fi ọkọ ìròyìn sílẹ̀ kan kí ló wàá múra kankan o fẹ́ kánú. èmi náà fẹ́ kà kò lè ìròyìn kan náà kò la fẹ́ kà ìròyìn pọ̀ ìròyìn pọ̀. ní ọwọ́ aka tèmi mọ́ tiẹ̀ ah. kò sí wàhálà. ìlú oṣù rẹ fẹ́ tèmi sá já mi lórí ẹ̀. àpọ́nlé ni fọ́ọ̀mù àná ẹni kò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin. ẹ̀yin ìyá wa ibi àjọrò kò ti sí òun náà ni mo ní àfàbọ̀ sí ikọ̀ àwọn mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ ìlú kan ti kóra wọn jọ wọ́n kóra wọn jọ tí wọ́n pé àwọn fẹ́ yan aṣíwájú rere fún àwùjọ nàìjíríà wọ́n pera wọn ní the twenty twenty two committee the twenty twenty two committee ó ní ọ̀pẹ̀rẹ̀ àwọn o nínú wọn láti rí àwọn èèkàn olókoòwò tí wọ́n gbajúgbajà káàkiri àgbáńlá ayé nínú wọn láti rí àwọn olóṣèlú eégún mọ̀gájí tí ò sí gbẹnu fún wọn àtàwọn aṣíwájú àwùjọ gbogbo wọn ni wọ́n kọ́ra wọn sínú kọ́mítì ọ̀hún ẹ fẹ́ gbọ́ díẹ̀ nú ọkọ̀ wọn àrí gbajúgbajà olókoòwò tọ́lọ́lá jù nílẹ̀ Aliko Dangote ńbẹ̀ńbẹ̀ Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ọlọ́lá ní ńbẹ̀ńbẹ̀ Fọlá Adéọlá ọlọ́lá ní ńbẹ̀ńbẹ̀ Jim Ovia ọlọ́lá ní ńbẹ̀ńbẹ̀ Abdulsamad Rabiu olówó ọlọ́lá ní ńbẹ̀ńbẹ̀ àwọn tá a kà é àtàwọn míì báwọn báwọn báwọn báwọn ní ọ̀n bẹ nínú kọ́mítì tí à ń sọ yìí wọ́n ní ọgọ́rùn-ún èèyàn tí àwọn rí i pé orí wọn pé wọ́n sì mọ tí wọ́n ń ṣe láti tukọ̀ orílẹ̀-èdè nàìjíríà làwọn fẹ́ kó jọ bíi presidential materials bí ẹni wọ́n rí lẹ́ni kátó tá a lè múnú wọn fi ṣe aṣíwájú bí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ìwé ìròyìn tí èmi ń kàyé punch ọ̀tọ̀pinpin ètò oríire tẹlifíṣàn kan ní channels television lánàá ọjọ́rú wednesday níbi tí ibrahim imam tó ti sọ̀rọ̀ ló kọ àwọn ikọ̀ 2022 committee yìí tí wọ́n fẹ́ yan ọgọ́rùn-ún èèyàn tí wọ́n fẹ́ múnú ẹ̀ fún wa ká fi ṣàdarí ó ṣàlàyé o ó ní ẹ máa wò ó àwa ò gọ tàbí tòsẹ́yìn olóṣèlú kankan nínú gbogbo àwọn èèyàn tí a fẹ́ dákọ̀ wọn fọmọ nàìjíríà o àwa fẹ́ ṣe tiwa kí orílẹ̀-èdè nàìjíríà ó lè bá a tùbà kó lè bá a túṣẹ́ ká má tún ṣe ọmọ gbé ní wọ́ọ̀dù nígbà tá a bá tún yan adarí tí ó tún kọ nàìjíríà ìròyìn yẹn pé yóò ṣeé o ojú ìwé ìkejì punch tọ́jáde fún tòní ni wọ́n kọ sí. ó dá ìròyìn méjì ní pápápá tó ní ṣe pẹ̀lú ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àwọn òbí ní orílẹ̀-èdè yìí wọ́n ti ń kìlọ̀ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè pápá àrẹwà muhammadu buhari pé kọ́mọ kò tí ì kún ọ sí ìhàlẹ̀ àwọn asuu tó bá pè ní ìhàlẹ̀ lásán kí nǹkan ọmọ bá jẹjú pọ̀ lẹ́ka ètò ti ẹ̀kọ́ ni ti ẹlẹ́ẹ̀kejì ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ pé àwọn ti ń ṣe ìwádìí lórí fọpomọ́yò epo èyí tí wọ́n gbé bóde tó ń jẹ́ kí àwọn ọkọ̀ kọ́ máa dẹnu kọlẹ̀ ní ìgboro ayé nínú ìwé ìròyìn Nigerian Tribune wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nigeria sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí láti mọ ọ̀nà wo làwọn epo tó ti lugúdẹ̀ ń gbà wọ orílẹ̀-èdè Nigeria. ìjọba àpapọ̀ wọ́n ní ìwádìí ti ń lọ lábẹ́nú báyìí lórí irú ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi gbé àwọn karambà ní epo báyìí wọ orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ pé ó ti kó ẹ̀fọ́rí débọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wakọ̀ ní ìgboro wọn ni eléyìí náà ló túyọ̀ lẹ́yìn tí ẹni tí í ṣe mínísítà fún ọ̀rọ̀ epo bẹtiró lórílẹ̀‐èdè nàìjíríà mínísítà kejì Timipre Silva tó fìdí ẹ̀ múlẹ̀ pé nítòótọ́ lòun wá bá ààrẹ wa ní inú ilé ìjọba àmọ́ kókó ń táwọn wá sọ náà ni láti mọ báwo ni epo yìí ṣe rí ọ̀nà gbà wọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ṣùgbọ́n ní kété tí ìjọba bá ti parí ìwádìí yìí wọ́n ní wọ́n ń fẹ́ láti jẹ́ kí ó ń kàkọ́ sàṣẹnu ń dédé síbí ẹ má ti mọ sọ̀tún kúsọ̀ wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n bọ̀ ṣá ẹ má wí nǹkan kan tí ìjọba ó parí ìwádìí ìjọba ó ṣetán láti ṣe ìwádìí ọ̀hún kí gbogbo ayé ká sí mọ̀ lónìí sì tún ní ilé ẹjọ́ tó wà ní ìlú ìbàdàn ilé ẹjọ́ tó wà ní ìbàdàn yóò gbé ìdájọ́ kalẹ̀ lórí àwọn baálẹ̀ tí wọ́n ti dé adé fún lọ́dún 2017 wọ́n ní bọ́yọ́tọ́ àbí ọ̀tọ̀ wọ́n ní òní ni wọ́n sọ ẹ mọ̀jà aṣọ jù bá lọ. okay now hmm. ẹ̀rín kéèké gba ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ọgbà abẹ kan ńgbà kan lára wọn tí wọ́n jẹ́ honourable tọ́nà òkè pé ẹ dákun ẹ ti ẹ̀jẹ̀ á máa fìyà jẹ òṣìṣẹ́ ọba tí ó bá ti fi ilẹ̀ nàìjíríà lẹ̀ tó lọ gba ìtọ́jú tó lóun wá wòsàn lọ sílùú èbó tó sì ná nínú owó tó jẹ́ pé owó ìlú náà ló fi lọ gba ìwòsàn ní ìlú èbóhùn ẹjẹ́ ajé ọmọ ṣẹ̀wọ̀n ọdún méje méje àbí ká ta wọ́n lójì ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbáwọn ò ní wọlé bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbáwọn ò ní wọlé again àbáyẹn kò ní wọlé kó tiẹ̀ tó sọ̀rọ̀ wọ́n ní àwọn kan nu wọ́n gbẹ̀rín kéékèèké <laughs> kákákáká ọ̀rọ̀ wa dàbí ìgbà wọn ṣe drama ìwé ìròyìn Vanguard lọ́kọ́ o medical tourism drama pẹ̀lú àwọn aṣòfin ńgbà tẹ́nìkan ní ẹjẹ́ àwọn gbàwùsọ̀ ẹ̀bùn ọ̀bọ ẹni ẹ wo ọlọ́run ọba wa ṣe. a tún rí ìkéde kan tí wọ́n sọ sójú ìwé ìròyìn láàárọ̀ tòní pé epo tí ọkọ̀ bàálù ti ń lò pé yóò di four hundred naira per litre ń gbọ́. bó mo sì fẹ́ mọ èlò wọn tà tẹ́lẹ̀ èlé bàálù <laughs> bó mo sì fẹ́ mọ̀ náà. <laughs> nítorí náà ẹ bá fẹ́ tẹkọ̀ létí ẹ wá sọ pé owó tó àǹfò rẹ ó ti wọ́n o kó lè bá a mọ̀ ọ̀tọ̀ ni àpò ni òṣèlú kàn wá pé bàálù lọ́mọ <laughs> ẹni pé. wọ́n sọ pé kí ló kù tó fẹ́ ka yìí náà. n tí mo fẹ́ kà náà rè lójú ọpọ́n wa láàárọ̀ tó ní báyìí. tọ jẹ́ ká sí àwọn èèyàn lẹ̀. òwe káàbọ̀. bó o ní o. Antonio Ajáò ní fásitì ẹ̀gẹ̀. ilé tí mo fẹ́ mú bẹ̀ ni ti ọ̀rọ̀ epo yìí tó bá ti nǹkan ní Nàìjíríà. Hmm. ẹ abẹ́rọ àwọn arásímọ́ agbépo wa tí wọ́n jẹ́ tòun tọ́lọ́ àtàwọn tí ń tepo náà ẹ ṣe kó jáde fáwọn èèyàn mọ̀ sí ẹ mọ̀ sí ẹ mẹ́fà yìí ní wàhálà kò dá káyọ̀ fà yìí nira wàhálà kò dá bẹ́ẹ̀ àwọn onímọ̀tò náà ṣe ti wọn gbogbo wọn náà ṣe ti wọn kákò nàìjíríà fún yín ni gbogbo yín. ẹ ti sọ̀rọ̀ náà tó ń ṣe tiẹ̀ àníkẹ́ sọ̀rọ̀ sókè kẹ́ mẹ́nu kó ń bẹ̀ ẹ wá fẹ́ lọ àbí ń bo la wá fẹ́ lọ àní sákò lórílẹ̀‐èdè nàìjíríà àjọmọ gbé bẹ́ẹ̀ náà ni ẹ ló ta ló ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ààrẹ apèlégbáyé. ẹyin náà gbáyé. rubicon dr bayo. ẹ ṣe gàṣà sẹ́rí à ń bẹ ìjọba wa kọ́mọ̀ dákun gbogbo bí tí kùdìẹ̀kùdìẹ̀ ti wà lórí ọ̀rọ̀ epo ìsánbà wa solution sí bá a rè po a lè jáde kọjá kan ní ìṣe àwọn ilé epo kọ̀ọ̀kan wọ́n ti ń reduce lítà tiwọn tí wọ́n bá ṣe fowó kún wọ́n reduce lítà wọn. wọ́n mọ̀ yìí wọn ṣe ẹyin náà àmújọba. tí wọ́n bá sọ pé kówó epo wálẹ̀ báyìí láàárọ̀ tòní báyìí Ah, yóò yí dẹ́dẹ́ wọ́n ti sọ pé owó epo ti lòkè ẹ̀ ti ráwọn tí mọ̀ bá wọn yí wọ́n ti dé. bó ṣe wà látètè kọ́ sínú. ó sì ń bẹ níṣẹ́ yìí. ẹ má jẹ́ ọmọ lọ bẹ́ẹ̀ o. ayé àìní pẹ́ kó àmì hello. ọ̀dà ẹni tọ́kẹ́rẹ́ lójú òpó wa fún ti àárọ̀ lórí ìròyìn àjà àbálẹ̀. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ àrí àpèjẹ báyìí. ẹ gbà yìí. bàbá fresh náà lè dààmú. àmì o. àwọn epo làwọn fẹ́ dá sí láàárọ̀ yìí. a kò fẹ́ rọ̀jọba àpapọ̀ tó bá wa gbégbèsè tó tó àti tó yẹ. àwọn epo tí wọ́n ń náà á ti wọ́n wọ́n kú iṣẹ́ o. àwọn tó dé mọ́lẹ̀ àwọn nu ọlọ́ọ̀nu kí máa bá yíra o ah, ah. ti dìjà ní. ọ̀n bínú nù ọ́ ah, ó ti bí òun ti bínú. ọ̀dọ̀ ẹja dìde. yáa fi mọ bẹ́ẹ̀ abọ́ládé. ìròyìn ajá balẹ̀ òní jù báyìí lọ. bí a ṣe ń lọlé wọ́n ní gbogbo tí èèyàn bá nílò náà tí ò sì mọbi tí ó ti rí yóò gbójú ẹ̀ sórí òkè wọn nìní Fáyẹmí gómìnà Èkìtì ni òun ti gbójú òun sórí òkè wọn nì ẹni tí yóò tẹ̀sẹ̀ bọ bàtà tí òun bá bọ́ọ̀lẹ̀ tóun bá kó ń pò gómìnà Ọlọ́run lòun fi ohun gbogbo lé ní ọwọ́ o lásìkò ojú Olúwa lòun ń wò láti mẹ́ni tí ó sọ̀ sí ìdí òun ìròyìn yẹn pé yóò ṣeé ṣe o bá a dé gbàgede ti ojúkojú níbi tí